ẹ kú ojúmọ́ ẹ sì kú dédé àsìkò yìí ẹ mà kú ìyálẹ̀ta nílé o ṣe dáadáa làbálẹ̀ a kó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí o pẹ̀lú àṣẹ lọ́wọ́ ọlọ́run ọba èmi wàá ṣe púpọ̀ lókè èèpẹ̀. èyí ni àwọn ìròyìn tí ó máa dé sí etí ìgbọ̀yìn ní wákàtí yìí orúkọ tèmi ni Ògúnjìmí Marcus ṣáájú ẹ kókó inú náà. sọ̀rọ̀ sókè. So, olùdíje tóyìn dá sí ìwọ́de ensars Mercy Aigbe Oyèdépò ní àwọn ọ̀dọ́ lẹ́tọ̀ọ́ láti tako bí ọlọ́pàá ṣe ń pa wọ́n nípakúpa láàrin wákàtí mẹ́ta wọ́n dá mílíọ̀nù mẹ́rin fún àkàndá ẹ̀dá tó ń kópa nínú ìwọ́de ìwọ̀nyí ni ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ ìfẹ̀hónúhàn àwọn ọ̀dọ́ lórí àti fi òpin sí ọlọ́pàá sars àti swat tí ìjọba ṣẹ̀ṣẹ̀ yí orúkọ rẹ̀ padà sí kò yọ ẹnìkan sílẹ̀ mọ́ o ọ̀pọ̀ olórin tàkásùfẹ́ bíi Davido Falz Wizkid àtàwọn adẹ́rìn-ín-pọ̀ṣónú bíi Mr Macaroni wòlíì àgbà ló ti darapọ̀ mọ́ ìwọ́de EndSARS àmọ́ àwọn òṣèré orí tíátà yorùbá náà kò gbẹ̀yìn níbi ìwọ́de ọ̀hún wọ̀nyí làwọn òṣèré orí ìtàgé yorùbá táwọn náà ń kópa nínú ìfẹ̀hónúhàn ensars tó ń lọ lọ́wọ́ ọdúnládé adékọlá gbajúgbajà òṣèré tíátà yorùbá ọdúnládé adékọlá pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ náà bọ́ sójú pópó láti ṣe ìwọ́de ensars àti swat níṣe ni ọdúnládé gbé gbohùngbohùn dání tó fi ń sọ̀rọ̀ níbi ìwọ́de ọ̀hún bákan náà ni Ọdúnládé tún gbé bébà ìyẹn kálámù ní èyí tí wọ́n kọ oríṣiríṣi nǹkan síbi ọlọ́pàá ẹ dẹ́kun ìfìyàjẹni ìpànìyàn ẹ ṣe àtúnṣe iléeṣẹ́ ọlọ́pàá ẹ dẹ́kun ìfìyàjẹni ìpànìyàn ẹ ṣe àtúnṣe iléeṣẹ́ ọlọ́pàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbajúgbajà òṣèré méjì ìjẹ̀bú àti àfìsọwọ́ ló jọ di bébà kan tí wọ́n kọ ensars mú tí wọ́n sì nínú ìwọ́de náà. bákan náà ni wọ́n dáṣà sọ̀rọ̀ sókè tó lójú ayélujára pa báyìí àwọn náà ń sọ pé òpin gbọ́dọ̀ dé bá ìjọba burúkú lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí àwọn olùwọ́de míì ṣe ń sọ. bákan náà ẹ̀wẹ̀ ìlú mọ̀ọ́ká òṣèré tóyìn àìmọ́kò tí a mọ̀ sí tóyìn abraham nísìnyí náà kò gbẹ̀yìn níbi ìfẹ̀hónú ọ̀hún hàn. tóyìn sọ nínú ìwọ́de náà pé ìjọba gbọ́dọ̀ tẹ́tí sí ohun táwọn olùwọ́de ń béèrè fún oní SARS àti SWAT gbọ́dọ̀ wá sí òpin lórílẹ̀‐èdè nàìjíríà láì bẹ̀ṣùbẹ̀gbà. Mercy Aigbe tún jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn tó kópa níbi ìwọ́de ọ̀hún àwòrán ibi tó ti gbé ìbọn dání tó sì dúró níwájú ọkọ̀ àwọn ọlọ́pàá ní gbajúgbajà òṣèré Mercy Aigbe fi sí ojú òpó Instagram tirẹ̀. Mercy sọ pé òun dúró de àsìkò tí wíwọ aṣọ ọlọ́pàá nínú eré tíátà yóò jẹ́ nǹkan ìwúrí fún òun òun náà ké pe ìjọba láti fòpin sí ìwà ìfìyàjẹni àwọn ọlọ́pàá SARS ó ní òpin gbọ́dọ̀ débá ọlọ́pàá SARS o àti SWAT tí ìjọba ṣẹ̀ṣẹ̀ yí orúkọ wọn padà sí. bákan náà ẹ̀wẹ̀ bíṣọ̀pù àgbà nínú ìjọ Living Faith lágbàáyé David Oyedepo ti da dá sí ọ̀rọ̀ ìwọ́de EndSARS tó lọ káàkiri àwọn ìlú ńlá ńlá ní orílẹ̀-èdè Nàìjíríà Oyedepo sọ pé digbí ni òun wà lẹ́yìn àwọn olùwọ́de náà o nítorí gbogbo èèyàn ló ní àṣẹ lábẹ́ òfin láti fi èròǹgbà wọn síta nípa ìfẹ̀hónúhàn David Oyedepo kéde bẹ́ẹ̀ nínú ìwàásù rẹ̀ tó ṣe láàárọ̀ ọjọ́ ìsinmi àná ní olú ìjọ rẹ̀ tó wà nílùú Ọ̀tà bíṣọ́ọ̀bù náà ni bó tilẹ̀ jẹ́ pé òun ti fi ìgbà kan dákẹ́ lórí ọ̀rọ̀ nàìjíríà ṣùgbọ́n òun ti kìlọ̀ ṣáájú nínú ọdún 2015 pé ewu ń bẹ lóko ló ń gẹ́ ní nàìjíríà àti pé gudugbẹ kan yóò já láìpẹ́ òyèdèpọ̀ ni àkókò tó burú jù nínú ìtàn orílẹ̀-èdè yìí ní ọdún márùn-ún sẹ́yìn tí wọ́n pa èèyàn ní ìpakúpa ó ní báyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí pa àwọn ọ̀dọ́ nípakúpa wọ́n lẹ́tọ̀ọ́ láti sọ pé ó tó gẹ́ bí ẹ kò bá gbàgbé ó ti lé ní ọ̀sẹ̀ kan tí àwọn ọ̀dọ́ káàkiri nàìjíríà ti gùnlé ìfẹ̀hónú hàn lórí bí àwọn òṣìṣẹ́ ẹ̀ka tó ń gbógun ti ìwà ìdígunjalè níléeṣẹ́ ọlọ́pàá sars ṣe pa àwọn èèyàn lọ́nà àìtọ́ oríṣiríṣi àwọn gbajúmọ̀ ní nàìjíríà àti láwọn orílẹ̀-èdè mìíràn lágbàáyé ló ti ń ṣègbè lẹ́yìn ìwọ́de ọ̀hún bíṣọ́ọ̀bù oyèdèpọ̀ jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn òjíṣẹ́ ọlọ́run ní nàìjíríà tí kì í fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ lórí ojúṣe tàbí àṣìṣe ìjọba. yorùbá bọ̀ wọ́n ní bí olúwa bá ń ṣe rere á sọ pé ó ń ṣe bí onírúurú ìtumọ̀ ni ìwọ́de àwọn ọ̀dọ́ tó ń lọ lọ́wọ́ lè ní fún ọ̀pọ̀ ènìyàn bí àwọn mìíràn ṣe rò pé ohun burúkú ni àwọn àmọ́ ohun ayọ̀ ló jẹ́ fáwọn ènìyàn mìíràn o ìdí ni pé ìwọ́de àwọn ọ̀dọ́ tó fẹ̀hónú hàn tí wọ́n sì ń béèrè fún fífi òpin sí iṣẹ́ àwọn ọlọ́pàá sars ti mú ìròyìn ayọ̀ bá ọ̀dọ́bìnrin kan Jane tó jẹ́ àkàndá ẹ̀dá ọ̀dọ́mọbìnrin náà ni wọ́n ti gé ẹsẹ̀ rẹ̀ kan o tó sì ń fi rìnrìn láti fi ṣèkejì ẹsẹ̀ àmọ́ ìpèníjà ara yìí kò dá ọ̀dọ́mọbìnrin náà dúró láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ nínú ìwọ́de tí wọ́n ń ṣe àárọ̀ ọjọ́ ìsinmi ìsinmi wọ́n gbé ìròyìn nípa ìwà akíkanjú jane yìí sórí ayélujára ẹni tí wọ́n ní kò níṣẹ́ lọ́wọ́ láti ọdún 2013 nítorí ìpèníjà ara tó ní àwọn ọ̀dọ́ akẹgbẹ́ rẹ̀ yìí ni wọ́n ní ìhùwàsí jane náà wú àwọn lórí tí àwọn sì fẹ́ ṣètò ìrànwọ́ owó fún un ọ̀pọ̀dọ́ tó ka ìkéde yìí nípa ìkéde nípa ọmọbìnrin àkàndá ẹ̀dá náà ní orí wọn wú tí wọ́n sì ń dá owó jọ sí àpò òṣùwọ̀n tí wọ́n gbé kalẹ̀ fún jane fún ìyàlẹ́nu láàrin wákàtí mẹ́ta tí ìkéde ẹ̀dáwọ̀ ọ̀hún dé orí ayélujára àwọn ọ̀dọ́ yìí àtàwọn ọmọ nàìjíríà mìíràn ti dá owó tó fẹ́ wọ mílíọ̀nù mẹ́rin náírà fún jane àwọn ọ̀dọ́ náà ní àwọn fẹ́ ra ẹsẹ̀ àtọwọ́dá fún obìnrin náà kó lè máa rí kó lè máa rìn láì lo igi mọ́. ìyàwó ààrẹ nàìjíríà aisha buhari ti ké sí ìjọba láti gbé ìgbésẹ̀ ní kíákíá nídìí ìpèsè ètò ààbò tó mẹ́hẹ ní ẹkùn ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè ọ̀hún aisha buhari ṣe ìkéde náà lójú òpó ayélujára rẹ̀ lẹ́yìn tí àwọn ọ̀dọ́ yíká nàìjíríà fárígá pé ìfìyàjẹni àti ìṣekúpani lọ́wọ́ àwọn ọlọ́pàá gbọ́dọ̀ dópin ìyàwó ààrẹ Buhari ṣèyí nípa fífi ara àwo orin tí òṣèré tíátà kan lédè Hausa Adam Zango gbé jáde sójú òpó títà rẹ̀ àkọlé àwo orin náà ni àrẹ̀wá ní àrẹ̀wá nàkúkà eléyìí tó túmọ̀ sí pé àríwá Nàìjíríà ń sun ẹkún pẹ̀lú orin náà ní Àìṣà Buhari kọ àtẹ̀jáde tó fi pe pè fún kí òpin dé bá ètò ààbò tó dẹnu kọlẹ̀ ní àríwá orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú hashtag tí ìyàwó ààrẹ kọ wípé ìpè fún ìtúsílẹ̀ àwọn ènìyàn ìgbà àkọ́kọ́ kan nìyí o tí Àìṣà Buhari yóò sọ̀rọ̀ tako ìṣèjọba ọkọ rẹ̀ nítorí bí ìlànà ìṣèjọba ààrẹ náà kò ṣe mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà fídíò orin náà ló ṣe àfihàn ààrẹ orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari níbi tó ti ṣe ìpàdé pẹ̀lú àwọn adarí ètò ààbò lórílẹ̀-èdè nàìjíríà lára àwọn ohun tí orin náà sọ ni pé ní orúkọ ọlọ́run a bẹ̀ yín kí ẹ tẹ́tí sílẹ̀ sí àwọn ènìyàn yín a nílò ìrànlọ́wọ́ àríwá orílẹ̀-èdè nàìjíríà ń sunkún ẹ̀jẹ̀ tí wọ́n ta sílẹ̀ àwọn ènìyàn ń kú dúkìá sì ń bàjẹ́ ikọ̀ agbésùmọ̀mí Boko Haram ti pa ẹgbẹgbẹ̀rún àwọn ènìyàn ní àríwá orílẹ̀-èdè Nàìjíríà tí ọ̀pọ̀lọpọ̀ sì ti di aláìrílégbé fún ìgbà díẹ̀ báyìí ni àwọn ọ̀dọ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ̀hónúhàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti tako ìṣekúpani ojoojúmọ́ láti ọwọ́ àwọn ọlọ́pàá Nàìjíríà pàápàá ikọ̀ SARS bákan náà ni ìjọba fi léde wípé àwọn ti tú ikọ̀ SARS náà ká tí wọ́n sì gbé ikọ̀ ọlọ́pàá SWAT dìde láti kọjú ìwà ọ̀daràn láwùjọ àmọ́ àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ní irọ́ ni ìgbésẹ̀ ìjọba nítorí náà àwọn kọ ikọ̀ SWAT káàkiri orílẹ̀‐èdè nàìjíríà ẹ̀wẹ̀ ààrẹ muhammadu buhari ti bá àwọn aṣíwájú ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ jíròrò níbi ìpàdé kan lórí ipò tí nàìjíríà wà báyìí gẹ́gẹ́ bí a ti gbọ́ àfojúsùn ìpàdé ọ̀sọ́jọ́ ìsinmi náà ni láti wá nǹkan ṣe sáwọn ẹ̀dùn ọkàn táwọn ọ̀dọ́ tó ń ṣèwọ́de gbé síwájú ìjọba èyí tó dá lórí ọ̀nà láti dẹ́kun ìwà kòtọ́ àwọn ọlọ́pàá ààrẹ ilé aṣòfin àgbà sẹ́nitọ̀ Ahmad Lawan pẹ̀lú olórí ilé aṣòfin ṣojú Fẹ́mi Gbàjàbíàmílà sì ló ń bá ààrẹ ṣe ìpàdé náà. buhari lórí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ orí ayélujára bashir rahman ló fi èyí síta lójú òpó twitter rẹ̀ lẹ́yìn ìpàdé náà ààrẹ ilé asòfin àpapọ̀ sẹ́nẹ́tọ̀ ahmad lawan ṣàlàyé fún àwọn akọ̀ròyìn pé ìjọba àpapọ̀ ti tẹ́wọ́ gba gbogbo ẹ̀hónú àwọn ọ̀dọ́ tó ń wọ́de náà ó fi kún un pé àsìkò tó fún wọn láti dẹ́kun ìwọ́de náà kí wọ́n lè fún ìjọba láǹfààní àti àyè láti mójútó àwọn ìwóná tí wọ́n gbé kalẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀dọ́ fún lésì wípé àpárá rẹ̀ ló sọ̀rọ̀ sí o wípé àwọn kò ní gbọ́ bẹ́ẹ̀ ni àwọn kò ní gbà nítorí bí náà ò bá tán lórí ẹ̀jẹ̀ ò gbọ́dọ̀ tán lẹ́ẹ̀kan. ẹ̀wẹ̀ àwọn ọmọ nàìjíríà fi èpè àti àdúrà ránṣẹ́ sí àwọn adarí pé ó tó gẹ́ ilé ìjọba ní aláwùsá ní ìkẹjà ni àwọn èèyàn yìí ti ránṣẹ́ sí ìjọba lórí ohun tó ń dùn wọ́n nípa ìfìyàjẹni lọ́nà àìtọ́ end bad government eléyìí tó túmọ̀ sí wípé ẹ fi òpin sí ìjọba tí kò dára wọ́n rò pé a máa jà tàbí ba nǹkan jẹ́ ni o ṣùgbọ́n ọmọlúwàbí ni àwa afẹ̀wónúhàn oníkálukú sọ díẹ̀ nípa ohun tí ojú wọn rí lọ́wọ́ àwọn agbófinró orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ọ̀rọ̀ yìí kì í ṣe ti ìjà bí kò ṣe pé ìjọ kí ìjọba ṣe ohun tó yẹ. bákan náà Nkesin Okonjo Iweala alákòóso fún ètò ìṣúná lórílẹ̀‐èdè nàìjíríà nígbà kan ti gbóríyìn fún àwọn ọ̀dọ́ orílẹ̀‐èdè nàìjíríà o fún ẹ̀mí ìgboyà tí wọ́n ní láti dìde fún ìpolongo endsars tó ń lọ lọ́wọ́ ó wá rọ àwọn ọ̀dọ́ láti sowọ́pọ̀ kí wọ́n rí i dájú wípé ìpolongo náà so èso rere. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó ní ó ṣe gbòógì fún àwọn ọ̀dọ́ láti fi ẹ̀hónú ẹ̀hónú hàn ní ọ̀nà àlàáfíà bó tilẹ̀ jẹ́ wípé ìjọba ti fòfin de ìwọ́de ọ̀hún síbẹ̀ ṣe ló túbọ̀ ń gbòòrò sí i káàkiri orílẹ̀-èdè nàìjíríà o àwọn ìlẹ́kẹ̀ ìbéèrè àwọn ọ̀dọ́ lásìkò ìwọ́de yìí ni ẹ fòpin sí ìjọba burúkú lórílẹ̀-èdè nàìjíríà ẹ fi òpin sí ìpànìyàn ẹ fi òpin sí ìfìyàjẹni àìtọ́ láti ọwọ́ ọlọ́pàá ìdájọ́ òdodo gbọ́dọ̀ wáyé lórí ikú Jimoh Ishaq ẹ̀tú orílẹ̀-èdè Nàìjíríà tó ẹ̀tú ikọ̀ ọlọ́pàá tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló ti lo ojú òpó ayélujára pa bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ olùwọ́de kó irúfẹ́ ìlékè bẹ́ẹ̀ sójú pátákó àti tákàdá tí wọ́n sì ń gbé kiri láti fi hàn wípé àwọn olùwọ́de náà ti fi ìbéèrè kún ìbéèrè tí wọ́n béèrè tí wọ́n fi bẹ̀rẹ̀ ìwọ́de náà. ìjọba ìpínlẹ̀ èkó ń pàdánù owó tó lé tó fẹ́rẹ̀ tó òjìlénígba mílíọ̀nù náírà láàrin ọ̀sẹ̀ kan torí ìwọ́de ensars. ó kéré tán òjìlélúgba dín mẹ́fà mílíọ̀nù náírà ní ìjọba ìpínlẹ̀ èkó ti pàdánù nítorí àwọn ẹnu ìloro tí wọ́n ti ń gba owó ibodè tó di tó ti pa láti ìgbà tí ìwọ́de endsars ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ààbọ̀ ìwádìí ti iléeṣẹ́ tó ń ṣàkóso àwọn ẹnu ibodè náà Lekki Concessions Company LSC gbé jáde àmọ́ ìjọba Èkó sì ń pa owó lórí àwọn ìpolówó ọjà tó wà lórí àwọn ìloro ọ̀hún ọ̀kan lára àwọn kọmíṣánná ìpínlẹ̀ Èkó tí kò fẹ́ kí orúkọ rẹ̀ léde ní ó kéré tán ìjọba ń retí mílíọ̀nù mẹ́wàá náírà lójúmọ́ lórí afárá tó so lẹ́kì pọ̀ mọ́ ìkòyí nìkan ṣoṣo bákan náà ni iye tí Admiralty Circle Plaza tó wà lójú ọ̀nà márosẹ̀ lẹ́kì ẹ̀pẹ́ máa ń pa lójúmọ́ kan kò dín ní mílíọ̀nù mẹ́rìndínlógún náírà kọmíṣánná náà fi kún un pé iye tí ìjọba máa rí lórí afárá lẹ́kì ìkòyí lóṣù kò dín ní ọ̀ọ́dúnrún mílíọ̀nù náírà nígbà tí ojú ọ̀nà lẹ́kì ẹ̀pẹ́ máa ń pa nǹkan bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà lóṣù fún ìjọba ó ní kò dín ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin ọkọ̀ tó máa ń gba ẹnu àwọn ìloro náà lójúmọ́ ṣùgbọ́n láti ìgbà tí ìwọ́de ensars ti bẹ̀rẹ̀ ìloro náà kò pawó kankan wọlé mọ́ nígbà tí àwọn akọ̀ròyìn kan kàn sí agbẹnusọ iléeṣẹ́ LLC Veronica Jacob ó ní òun kò ní ọ̀rọ̀ kankan o láti sọ nípa àwọn ìloro náà lọ́wọ́ yìí ó ti lé ní ọ̀sẹ̀ kan tí àwọn ọ̀dọ́ káàkiri nàìjíríà ti gbilé ti gùnlé ìfẹ̀hónúhàn lórí bí àwọn òṣìṣẹ́ ẹ̀ka tó ń gbógun ti ìwà ìdígunjalè níléeṣẹ́ ọlọ́pàá sars ṣe pa àwọn èèyàn lọ́nà àìtọ́ ìfẹ̀hónúhàn náà ti mú kí ìjọba àpapọ̀ tú ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá náà ká tó sì gbé òmíràn swat kalẹ̀ ṣùgbọ́n ọ̀dọ́ náà ní ó kù níbọn ro. ọ̀pọ̀ ọmọ nàìjíríà ló ti ń fèsì sí ìkéde iléeṣẹ́ ológun láti bẹ̀rẹ̀ àkànṣe láti bẹ̀rẹ̀ àkànṣe ètò ìgbógun tiwa ọ̀daràn tí wọ́n pè ní Operation Crocodile Smile. àwọn ọ̀dọ́ tó ń ṣe ìwọ́de àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àtàwọn agbẹjọ́rò tí wọ́n tako ìgbésẹ̀ náà ní àwọn fúnra pé ó ṣeé ṣe kí ejò lọ́wọ́ nínú lórí ìgbésẹ̀ ológun yìí bákan náà ni wọ́n fa ìjọba létí pé kó tú èrò rẹ̀ pa o lórí ìkéde ológun náà pàápàá lásìkò yìí tí ìwọ́de wáyé yíká nàìjíríà láti tako ìwà ìkà àwọn ọlọ́pàá tí wọ́n sì béèrè fún ìfòpinsí ọlọ́pàá sars ìdí nìyí o tí àwọn àgbààgbà yorùbá ṣe ṣẹnukóró tí wọ́n sọ wípé tó bá kọjú sí ẹ kó o ta lọ́fà bó bá kẹ̀yìn sí ẹ kó o jọ níkùmọ̀ ṣùgbọ́n tó bá kù ọ nìkan kó o ara rẹ pa ìjọba àpapọ̀ àwọn èèyàn tí wọ́n ń kọminú lórí ìgbésẹ̀ ológun láti bẹ̀rẹ̀ àkànṣe ètò náà lásìkò yìí tí àrùn coronavirus ṣì wà lóde. wọ́n wá fèwé ọmọ ààrẹ Buhari létí pé wọ́n fi wé ọmọ mọ́ ààrẹ Buhari létí pé báwọn ológun bá tún bẹ̀rẹ̀ àkànṣe ètò lásìkò yìí ọ̀rọ̀ náà lè yíwọ́ púpọ̀ ọjọ́ sátidé níléeṣẹ́ ológun kéde pé òun fẹ́ bẹ̀rẹ̀ àkànṣe ètò ìgbógun tàwọn agbésùmọ̀mí àti ọ̀daràn láwùjọ ní orí ayélujára kódà àwọn olùwọ́de rí ìkéde iléeṣẹ́ ológun láti bẹ̀rẹ̀ operation crocodile smile bíi ara ọ̀nà láti dá àwọn ológun síta kí wọ́n lè bomi pa iná ìwọ́de tó ń lọ lọ́wọ́ báyìí. ẹ̀yin olólùfẹ́ wa nílé èyí ni òpin ìròyìn náà fún ti ọjọ́ tòní ṣùgbọ́n kí a tó lọ lónìí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. sọ̀rọ̀ sókè ọdúnladé tóyìn abraham dá sí ìwọ́de endsars pẹ̀lú Mercy Aigbe níbi tó ti gbébọn pẹ̀lú. Oyèdépò ní àwọn ọ̀dọ́ lẹ́tọ̀ọ́ láti tako bí ọlọ́pàá ṣe ń pa àwọn ènìyàn ní ìpakúpa láàrin wákàtí mẹ́ta wọ́n dá mílíọ̀nù mẹ́rin fún àkàndá ẹ̀dá tó kópa nínú ìwọ́de èyí ni òpin ìròyìn náà fún ti ọjọ́ tòní ṣùgbọ́n kí a tó lọ ẹ̀yin olólùfẹ́ wa nílé àsìkò náà ti tó gẹ́gẹ́ bí a ṣe ń sọ nítorí pé bíwájú ò bá ṣe lọ ẹ̀yà ṣe padà sí o èyí tá a ti fìyà mú ẹ̀kọ́ àti gàrí ní orílẹ̀-èdè nàìjíríà yìí ti tó gẹ́ o ẹ jẹ́ kọ́lọ́mọdọ́mọ òye ẹ̀gbẹ́ lásìkò tá a wà yìí ká padà sẹ́sẹ̀ àárọ̀ wọ́n ní kò sí bó ṣe lè rìn tó lọ́nà kò tọ́ ó tọ́ kó pẹ̀yìndà ẹ jẹ́ ká padà sílé o ká padà sílẹ̀ bàbá wa èyí ní ilẹ̀ yorùbá tó jẹ́ tiwa ká bàa lè ní ìlọsíwájú ètò ẹ̀kọ́ tí kò mẹ́hẹ iná mọ̀nàmọ́ná tí kò ṣe mọ̀nàmọ́ná ètò ààbò tó lágbára tó sì ní kìnnú iṣẹ́ fún àwọn ọ̀dọ́ lọ́pọ̀ yanturu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbé ayé ìdẹ̀rùn ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mùdùmúdùn ìjọba tiwantiwa a kò lè jẹ̀gbádùn eléyìí o níwọ̀n ìgbà tí a bá ṣì wà lórílẹ̀‐èdè nàìjíríà tí a mọ̀ sí location confusion ṣùgbọ́n ilẹ̀ bàbá tiwa ni a ti lè jẹ mùdùmúdùn eléyìí nítorí pé ọlọ́run ọba mi jí kí wa pẹ̀lú àwọn ọlọ́pọlọ pípé ètò àlùmọ́nì àlùmọ́nì ilẹ̀ tọ́lọ́run ọba mi fi fún wa tí ò lóǹkà ẹ jẹ́ ká padà sílé bàbá tiwa o ẹ jẹ́ ká kẹ́gbàǹjarè lọ́wọ́ yìí ká fi ọwọ́ wẹwọ́ kóòtù owó òsì kóòsì owó ọ̀tún kí gbogbo ẹjọ́ wa kí akọ́wọ́ rìn kí òṣìṣẹ́ ọwọ́ wa ká ṣera wa lọ́kàn ṣoṣo ká lè gba òmìnira ilẹ̀ bàbá tiwa. àìbámọ̀ bóyá ní àìsàn kó tó bá yín fínra lágọ̀ọ́ ara àwọn bíi jẹjẹrẹ àrùn kòrónàfàírọ́ọ̀sì bóyá nǹkan ọmọkùnrin ṣàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí nígbà tí wọ́n máa fún yín ní àwọn egbòogi tiwantiwa tí wọ́n ṣe ní ìlànà ti àwọn olóyìnbó pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ẹ lè kàn sí wọn ká ẹ lè jẹ mùdùmùdù ẹ̀ plus one two zero four nine three nine one seven zero three ẹ̀yin ò pé ìròyìn náà fún ti ọjọ́ tòní pẹ̀lú àṣẹ lọ́wọ́ ọlọ́run ọba ẹ bá wa pàdé lọ́la ní wákàtí kan náà pẹ̀lú ènìyàn kan náà lórí ìkànnì kan náà ṣùgbọ́n kó tó di ìgbà náà ńkọ́ bó bá kọjú sí yín kẹta tó bá kọ yín sí yín kẹta tó bá kọ ẹ̀yin nìkan kẹ̀tú èrò ara yín pa ẹni ọjọ́ tó dára ó dàbọ̀.